pé ní gbogbo ẹni yóò gbọ́ká ti bàbá náà bí mọ́ ti dì í yẹn. àdébí sọ̀lá àrùkálá wa lọ sí ilé ọmọ bóyá òbí òkọ́yà lẹ́bi ni àbí kì í sà lẹ́bi ìní ọmọ ìdílé ọmọ àtàwọn àti wọn ti olùmọ́lẹ̀ nígbà tó ti tẹ̀ wáyé. ọ̀rọ̀ kejì àdébí sọ̀lá lọ sí ilé ọmọ. ṣùgbọ́n yára nítorí kọ́rọ̀ tó bá yóò gùn díẹ̀. كان لصلاة سلامة وما أدري ذو القرنين نبي أم لا لو قلت ذلك إذا هو ذو القرنين والنبي ذكي سعى دينه ذو جمال صفات الله هيا الفرد هيا بقى الفرد ذو القرنين يا واحد wọ́n máa bèèrè àtẹ́kì léèrè ní pàtàkì ní jẹ́ lórúkọ lórí sọ pé máa ka ìrẹ́jẹ́ ọlọ́run ọ̀pá fún yín nípa rẹ̀ ọlọ́run tí àwa la fún lórúkọ lórí nígbà láàyè lórílẹ̀ ọlọ́run láwá fún ní sátábá ẹ̀ẹ́mọ́ afúnnímọ̀ ní gúlì ṣe ẹ̀rìn nínú gbogbo ohun ọ̀yà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé lánà ẹ̀mọ̀ yẹn ojú ọ̀nà yẹn ní ń tọ́ wọ́n ní ó padà dé ọkùnrin náà ti amúsì títóòrù ti ń wọ̀ wàjádà dàgbòrúkù kí àìsè àmì àti ọwọ́ àdìgbòrò yẹn wọ̀ níbi adágún pọ̀tọ̀pọ̀tọ̀ kan. ọwọ́ aláwọ̀ ọjọ́ kẹ́ ń bẹ́ẹ̀. àwọn àwọn ọjọ́ yìí inú wọn sọ̀rọ̀ máa lọ́pẹ́rẹ́ ẹni tó ń sọ ìlú náà nì. níyà àwọn tí wọn bá ti lọ. Ẹgbẹ́ ẹ̀kọ́ kò ti ṣe dáadáa wọn ní àwọn tí wọ́n bá ti sọ́lọ́

àbẹ́ tó bá nígbàgbọ́ tó ń ṣiṣẹ́ dáadáa sí ẹ̀. ẹ̀sìn àlùjẹ́ náà ló wọ́n gbà ọ́. irúfẹ́ ní bẹ́ẹ̀ ọ̀nàkúrò làwọn mi ń amúrì náà yóò sọ̀rọ̀ ń. a máa sọ fún náà lámọ̀rí wa yóò sọ̀rọ̀ ń ìṣẹ̀kùn ìwò tó da iná ẹ̀ láàtọ̀ pé ọ̀ṣẹ̀ṣẹ̀ nìyẹn. ọ̀yà wọ́n tún tẹ̀lé lánàá yẹn lọ ẹ ọba ọmọ tó ní mọ̀ wọ́n tẹ̀lé lánàá yẹn lọ́yà. ẹ gbogbo ìpadà débi lóòrùn ti ń yọ. ọwọ́ aróòrùn yẹn pé yọ lọ́dọ̀ àwọn ọjọ́ kan nítòsí àwọn ọjọ́ kan lòún ní yọ mẹ́ ọ́yà. àwọn ènìyàn rí nǹkan ọ̀ kò sílé kankan bẹ̀ rárá bí ikú ọ̀wọ̀ nítorí yẹn ti rẹ́wù ẹ̀ wa kò jẹ́ sí ti kankan Ọlọ́run sí ìyẹn ti pé wọ́n kiri ká lórúkọ mẹ́rin. wọ́n ń pè ní lórúkọ mẹ́rin kéde kó ní wo kéde ṣe ọgọ́rùn-ún ọdún náà sọ nípa rẹ̀. ṣùgbọ́n a ń sọ̀rọ̀ nípa tí wọ́n ti máa ń ṣàlàyé ó rú wọ̀ ní ó dékù yọ wọ̀ pẹ̀lú bọ́ rẹ̀ lọ́kìlì zoro sọ̀rọ̀ mẹ́rin. ọlọ́run ní bọ́rọ̀ ṣe rí nìyẹn àhásínà mímọ́ lábẹ́ yìí kó gbọ́rọ̀ àti ọkiri káwọn ti mọ̀ mo oríṣiríṣi pẹ̀lú ojú pẹ̀lú ọ̀nà ọdún kan lé rẹ̀. Ọba tó rí ojú ọ̀nà mímọ̀ yẹn lọ. Ojú wa padà dé sí Ásù òun ní ibi ètè ìhòòfè ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí ó ní. nígbó ní ìmọ̀ ọwọ́ ara wọn ọjọ́ kan nígbà tó fi ṣe di ààlà méjì láwé yẹn. Àwọn ènìyàn ti ẹ̀mí. Wọ́n ti ẹ̀fẹ́ ilé máa gbàgbọ́ yé torí ẹ̀mọ̀ bí wọ́n lọ fẹ́yẹ̀ ń fèbè oko. Wọ́n kọ́ra wọn ní èdè òyìnbá wọn. Èdè tí jáde lẹ́nu ilé ìgbẹ̀mọ̀ ìjẹ̀bú sọ̀rọ̀, òjò sọ̀rọ̀, aláàtẹ́ńdẹ́ ń sọ̀rọ̀ ètò súnmọ́ ní láti kí ló bí rí ẹni tó ti fẹ́ máa yóò bá tẹ̀sẹ̀ ni wọ́n. àwọn tẹ̀lẹ̀ lọ́sàn lẹ́rẹ̀ à wọ́n. jẹ́ káwọ́ tó bí náà ṣọ́ọ́ sáà. Àmì kan máa fi fi báyé fẹ́ tán òun ni wọ́n padà jáde sí omi bá fẹ́ máa sọ̀rọ̀ ń pa rẹ̀. Wọ́n ní Rẹ́zálkọ̀ Bléni nílẹ̀ Yakuja wọn Màkúùl, Yájúgbà àti Mọ́túùkù ní Mùsùlùmí Nàfẹ́ Làárù, òkèlè jẹ́ ni wọ́n. Wọ́n ní òkèlè jẹ́ ni ká fún ọ nílẹ̀ ajá, ká fún ọ lówó ọ̀yà. tọrọ wọ́n yà ní sàdéédé fún ọ báwa mọ odi bí wọn wọ́n bá wà ń kó gbùgbà wá lọ́wọ́ àárín náà wá lé mọ̀ wá ní kò sì kan sí wọn. Àwọn àgbàgbà ìgbàláyè sọ́mọ àtẹ̀dá torí rẹ̀ mí lọ́wọ́ ẹ̀yin ọkùnrin lápákájọ ṣiṣẹ́ láàrin yín sí àwọn ènìyàn máa fi rántí mo bẹ́ẹ̀ ó di ààlà tí ẹ̀yọ́ bá ń kó ìdíje wá ẹ̀ ń kó rí wá. Èdè gbígbà wọn kò nìyẹn tó pọ̀ láàrin ààlà méjèèjì yẹn tó wá ní kùkù ẹ̀fẹ́nẹ́ sí ẹ̀dánẹ́ sí ẹ̀fẹ́ ayá. Débi nígbà tí wọ́n dánẹ́ sí ìyẹn, ẹmọ̀ pé tó lè jẹ́ ní ọjọ́ tó lè jẹ́ ọ̀rọ̀ ní mẹ́bí ẹ̀, ó ti máa yá àwọn alágbẹ̀ẹ́ Ìgbàtó ti pé orí ti mẹ́, kọ́lá fún mi oní ọyọ́ ẹ̀bá ẹ̀fẹ́ kó gbogbo àwọn ti ní ẹ̀jọ ọkùnrin ẹgbẹ́ ẹjọ́. Ó kọ́rọ́ sára ní ní títẹ̀ Máa da ẹ̀rí ìmọ̀ kíní ìmọ̀ ẹ̀rọ kó tó ti pẹ́. Máa tòjé ti tí ó fi dì tí ó sọ sí papọ̀. Báyà. nígbà tó ti kọ́ kọ́ ní sáwì wọ́n ti ẹni ọmọ kí ní ìṣọ́ èyí ta ẹ̀ṣẹ́ ní sílí ẹ̀nà ọ̀fẹ́ ni wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní ìjà ẹ̀ṣẹ́ ní wọ́n á da òde sínú ìgbà àwọn ọkùnrin náà. ọmọ sàtọ́rọ́ ayélujára wọn lágbára àti lè gorí rẹ̀ bó ṣe mọ́ bílì wò tó ọ̀yà. wọ́n ti lè lù ṣe kí ni ọ̀rọ̀ rù láti lù. Báyà. Lọ́kàn lè fi ìkẹ́kọ̀ọ́ wá látọ̀dọ̀ àbẹ̀ láti ṣe o. Tó lálùkọ́ àjọ náà bá ṣe ẹgbẹ̀rún orí ilẹ̀ yóò padà fọ́ o. Yóò rún o. Wọ̀ká náà lọ́rọ́ sí pátá. torí pé àlùkáwà ní àgbẹ̀ láàrin òtítọ́ láyé ọ̀gá ti tán wọ́n máa padà pọ̀. àwọn kan wá ní àwọn ilé ìwòkó tó wà ní ayé àwọn òrí torí pé kò sí wọ́n tẹ̀ra wọn jẹ ní gbogbo nǹkan wọ́n. ẹni àwọn ọlọ́run wọn tó lò lọ tí wọ́n tún já káwọn àyè wọ́n já káwọn àyè náà lọ́kùnrin ṣẹ̀fẹ̀ jáde. ẹ wá lẹ bí máa ń kí ẹbí wò ẹ̀rí tó kọ̀ọ̀dà ní bẹ́ẹ̀ wá sí kàjáde ẹ wá sí jọ́ tí gbogbo àwọn àtẹ́fẹ́ lọ tún sọ pé kàjáde mọ̀. ìgbàlejò wa sọ lábọ́ alágbára pọ̀ nípa ìsọ́ni lára ìjẹ́rù àwa ká nípa kíkínẹ̀ rẹ̀. lífúnẹ̀tì ọ̀gá rí àyè lọ́wọ́ báyé ọ̀sán odi tó ń bó sí orí ìwé wọn yóò padà pọ̀. yóò sábà ń gbógun kẹta pẹ̀lú ayé àti ayé òkè lábẹ́. parí rẹ̀ ní kíkọ́ kárí. ìpàlẹ̀ tó sì ní gbogbo kẹsẹ́ yẹn bí lóko lọ́wọ́. Ọ̀sán kíkà sí ṣàlàyé ẹ̀ pé ẹ̀sìn tọ́lọ́hún fún gbàláyè lọ́ba tán ọdún kò sí sàgbọ́n tó sàṣẹ fún àǹkàpà wọn lọ́fà òṣìṣẹ́ ọlọ́run sọ wípé ọlọ́run sọlá ọmọ ẹ̀jẹ̀ lórúkọ lónìí nàbí ìjọ náà ńlá èyí ọmọ lọ́yà sẹ́gìdì lórúkọ lónìí nàbí ìjọ àlẹ́ ìdí ìmọ̀ tòkàdé o dáa ká ní àlùkò àdìgbò tó wà nípa rẹ̀ ẹni tó ní kàpá ti ọlọ́run fún ní ààyè fún nígbà láàyè tó ti lọ ọdún tó òun ti yọ ọ̀dọ̀ ọ̀bùwọ̀ mélòó ti lè tọrọ tó ń rẹ̀ yóò dé gbogbo yóò dé kú yọ yóò dé kú wọ̀ kápá tó fi wá ní ìjà sí ibi táwọn ọ̀yá dúdú àti mọ̀ dúdú wa. ó ti bá bẹ́ẹ̀ kọ́rọ̀ ló kọ́ sí omi ṣe é fún ọ̀rọ̀ kẹta onílù ọmọ ẹ̀dí àtúgbà màlẹ̀ ọ̀hún ọ̀hún ọ̀hún nígbà ìgbà wa fi nínú ẹ̀dí.